Exercise 1. Which member of each of the following pairs of numbers is larger? Ogójì, Agata, Agata, ọgọ́ta, Agani, Agani, ogójì. ọgọ́rin ọgọ́rin ọgọ́ta ogójì ọgọ́ta ọgọ́rin ọgọ́ta ọgọ́rin. ọgọ́rin ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ọgọ́rùn-ún ọgọ́fà ọgọ́fà. ọgọ́fà ọgọ́rin ọgọ́fà. ọgọ́fà ogóje ogóje ọgọ́rùn-ún ogóje ogóje. Ọgọfà Ọgọrin Ọgọfà ogóje ọgọ́rùn-ún ogóje ọgọ́ta Ọgọfà Ọgọfà ogóje ọgọ́jọ ọgọ́jọ. ọgọ́jọ ọgọ́sàn-án ọgọ́sàn-án ọgọ́sàn-án ọgọ́jọ. ọgọ́sàn ogoje, ogóje ọgọ́sàn ogoje, ọgọ́sàn ọgọjọ. ogóje ọgọ́jọ ọgọ́jọ. ọgọ́sàn-án ọgọ́fà ọgọ́sàn-án ọgọ́jọ ọgọ́fà ọgọ́jọ ogóje ọgọ́rin. ogoje ogoje ogójì ogóje ọgọ́sàn igba igba.

àádọ́rin àádọ́rùn-ún. Adọrin àádọ́ta àádọ́rin ọgbọ̀n Adọta àádọ́ta. àádọ́ta ọgbọ̀n àádọ́ta ọgbọ̀n ogún ọgbọ̀n. ogún àádọ́rin àádọ́rin. àádọ́rin àádọ́rùn-ún àádọ́rùn-ún àádọ́rùn-ún àádọ́fà àádọ́fà. àádọ́fà àádóje àádóje àádóje àádọ́rùn àádóje àádọ́fà àádọ́rùn àádọ́fà. àádóje àádọ́jọ àádọ́jọ. àádọ́jọ àádọ́sán àádọ́sán àádọ́sán àádọ́rùn-ún àádọ́sán. àádọ́sán àádọ́jọ àádọ́sán. àádọ́sán igbádínmẹ́wàá igbádínmẹ́wàá igbádínmẹ́wàá àádọ́sán igbadínmẹ́wàá igbadínmẹ́wàá àádọ́jọ igbadínmẹ́wàá àádọ́rin àádọ́jọ àádọ́jọ àádọ́fà àádọ́ta. adọfa igba ọgbọ̀n igba àádọ́sàn àádóje àádọ́sàn. àádọ́rùn-ún àádọ́rùn-ún. àádọ́ta àádóje àádóje àádọ́rùn-ún àádọ́fà àádọ́fà. Exercise 3. Agban. Agban. Agban. Ọgbọ̀n. Ogójì. Ogójì. Ogójì. Àádọ́ta. Àádọ́ta. Àádọ́ta ọgọ́ta ọgọ́ta ọgọ́ta ọgbọ̀n ọgọ́ta ọgọ́ta àádọ́ta ọgọ́ta àádọ́rin ọgọ́ta. àádọ́rin adọta ọgọta ọgọta Adoje ogoje ogoje ogoje adọjọ. àádọ́jọ àádọ́rùn ọgọ́rùn ọgọ́rùn àádọ́fà ọgọ́rùn àádọ́fà àádọ́rin ọgọ́rin ọgọ́rin. àádọ́rùn-ún ọgọ́rin àádọ́rùn-ún àádọ́sàn-án ọgọ́sàn-án ọgọ́sàn-án igbádínmẹ́wàá ọgọ́sàn-án igbádínmẹ́wàá. Exercise 4. Giving the, give the following amounts of money in Yoruba. Tuppence. Kaba méjì. Fourpence. Kaba mẹ́rin. Sixpence. Seven Sevenpence. Kaba meji. Nine pence. Nine. Eleven pence. Kọ́bọ̀ mọ́kànlá. Threepence. Tọ́rọ́. Eight pence. Kọ́bọ̀ mẹ́jọ. A penny kọ́bọ̀ kan. epini. epini. one shilling. sílẹ̀ kan. three shillings. sílẹ̀ mẹ́ta. five shillings. sílẹ̀ márùn-ún eight shillings. Sílè mẹ́jọ. Ten shillings. Sílè wa. Fifteen shillings. Sílè dogon. Four shillings. Sílè mẹ́rin. eighteen shillings. sílẹ̀ méjìdínlógún. eleven shillings. sílẹ̀ mọ́kànlá. thirty shillings. ọgbọ̀n sílẹ̀. fifty shillings. àádọ́ta sílẹ̀. 21 shillings. Sílè mọ́kànlélógún. 22 shillings. Sílè méjìlélógún. 30 shillings. Ọgbọ̀n sílè. A pound ten. Pọ́n kan sílè mẹ́wàá. Pound ten. Pound carbo. Two pounds ten. Pound méjì sílẹ̀ mewa. Two pounds ten. Pound méjì àbọ̀. 1 pound one shilling. Pound kan sílẹ̀ kan one guinea. pa nǹkan sílẹ̀ two pounds two shillings. pa méjì sílẹ̀ méjì. two guineas. pa méjì sílẹ̀ méjì. seven pounds ten. pound méje sílẹ̀ Mewa? seven pounds ten. pound méje àbọ̀. two hundred pounds. igba pound. two hundred pounds. àpò méjì. Exercise 5. Small change. Toppen Sebeni. Kọ́bọ̀ méjì àti pín ni. Toppen Sebeni. Kọ́bọ̀ méjì àbọ̀. Eleven pence halfpenny. Kọ́bọ̀ mọ́kànlá àti pín ni. Eleven pence ni tọ́wọ̀ mọ́kànlá àbọ̀. fourpence halfpenny. kọ́bọ̀ mẹ́rin àti pínì. fourpence halfpenny. kọ́bọ̀ mẹ́rin àbọ̀. halfpenny. èèpínì. penny halfpenny. Kọ́bọ̀ kan àti pẹ́nì. penny halfpenny. Kọ́bọ̀ kan àbọ̀. two shillings and sixpence. sílẹ̀ méjì àti sísì. two shillings and sixpence. sílẹ̀ méjì àbọ̀. seven shillings and sixpence. Shilebe jati sisi. Seven shillings and sixpence. Shilebe jabo. Seventeen and six. Shilebe mẹ́tàdínlógún àti sisi. Seventeen and six. sílẹ̀ mẹ́tàdínlógún ààbọ̀. ten and six. sílẹ̀ mẹ́wàá àti sísì. ten and six. sílẹ̀ mẹ́wàá ààbọ̀. twelve and six. sílẹ̀ méjìlá àti sísì. twelve and six. sílẹ̀ méjìlá àbọ̀. two and three. sílẹ̀ méjì àti tọ́rọ́. two and nine. sílẹ̀ méjì àti nine. two and nine. sílẹ̀ mẹ́ta ní three and nine sílẹ̀ mẹ́ta àti nine three and nine sílẹ̀ mẹ́rin dín three and three. sílẹ̀ mẹ́ta àti tọ́rọ́. ten and ten. sílẹ̀ mẹ́wàá kọ́bọ̀ mẹ́wàá. two shillings sixpence halfpenny. sílẹ̀ méjì sísè àtẹ́pẹ́nì. seven shillings sixpence halfpenny. sílè méje sísì àtẹ́pìnì. ten shillings fourpence halfpenny. sílè mẹ́wàá kọ́bọ̀ mẹ́rin àtẹ́pìnì. three shillings sevenpence halfpenny. sílẹ̀ mẹ́ta kọ́bọ̀ méje àti pínì. eight shillings pence. halfpenny. sílẹ̀ mẹ́jọ kọ́bọ̀ mẹ́rin àti pínì. End of Unit 43.